ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ṣáájú kókó inú ìròyìn náà kí ni ìtàn orílẹ̀-èdè Yorùbá ní kúkúrú amúdíẹ̀ wàá tó yín létí lónìí fífi ìròyìn tí ó péye léde ṣe pàtàkì nínú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ọmọ ìbílẹ̀ Yorùbá ṣe kìlọ̀kìlọ̀ fún ààrẹ Senegal Tinubu àti Sultan ìlú Sokoto ìjàmbá ọkọ̀ elépo ṣẹlẹ̀ ní ojúnà Èkó sí Ìbàdàn èyí ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà orílẹ̀-èdè yorùbá jẹ́ orílẹ̀-èdè ọmọ ìbílẹ̀ yorùbá èyí tí wọ́n ti wà láti àtètèkọ́ṣe wá tí wọ́n sì ní èdè kan náà ìtàn kan náà àṣà kan náà àti ilẹ̀ àjogúnbá kan náà èyí ni ọ̀rọ̀ ìṣítí fún ọmọ yorùbá lónìí ṣebí àwọn òyìnbó amúnisìn ni ó ya ilẹ̀ yorùbá sọ́tọ̀ọ̀tọ̀ tí ó fi jẹ́ wípé apá kan bọ́ sí ibi tí wọ́n pè ní Nàìjíríà tí apá mìíràn bọ́ sí ibi tí wọ́n pè ní Benin Republic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí ó di ọdún 1914 ni wọ́n tún wá so wá papọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà mìíràn tí ó di wípé orúkọ Nàìjíríà ni wọ́n fi ń pè wá. nígbà tí òyìnbó kọ́kọ́ dé sí ilẹ̀ wa wọ́n wá láti bá wa ṣòwò ni àfi ìgbà tó yá tí wọ́n tún ń ṣòwò ẹrú tí wọ́n ń kó àwọn ènìyàn wa lọ gẹ́gẹ́ bí ẹrú èyí tí àwọn ọba wa náà kópa láti ta ẹrú fún wọn lẹ́yìn eléyìí ni wọ́n kúkú wá mú wa lẹ́rú lórí ilẹ̀ wa eléyìí lọ bẹ́ẹ̀ títí di ọdún 1960 tí wọ́n sọ wípé àwọn fún Nàìjíríà ní òmìnira kí ó tó di ọdún 1960 yìí ní ilẹ̀ Yorùbá pàápàá ti ní òmìnira tirẹ̀ èyí ni ní ọdún 1957 kó tó di ọdún 1957 gan ni òmìnira ti ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí farahàn díẹ̀díẹ̀ àkókò yìí ni ilẹ̀ Yorùbá ṣe ohun oríṣiríṣi mèremère tí ó jẹ́ àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ ní Áfíríkà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ilẹ̀ Yorùbá ti ní iléeṣẹ́ tẹlifíṣàn kí àwọn òyìnbó bíi France àti Greece ó tó ní bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá ní ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí kò sì sí ẹnikẹ́ni ní àwùjọ ilẹ̀ Yorùbá tí kò níṣẹ́ níwọ̀n ìgbà tí ó jẹ́ wípé ó wù ú láti ṣiṣẹ́ ìdàgbàsókè ìgbèríko sì wà ní èyí tí ìjọba ilẹ̀ Yorùbá ṣètò fún ìgbékalẹ̀ àwọn ibi gbígbé fún òṣìṣẹ́ ìjọba tí ó mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀gbìn láti gbé pẹ̀lú àwọn àgbẹ̀ wa tí wọ́n sì ṣètò ìgbé ayé rere fún wọn níbẹ̀ láti máa ran àwọn àgbẹ̀ wa lọ́wọ́ pẹ̀lú ìtọ́sọ́nà tí ó péye nípa èyí tí ilẹ̀ Yorùbá fi ní ọ̀pọ̀ yanturu èrè oko gẹ́gẹ́ bí kòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ni ó mú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti owó wọlé fún àwọn àgbẹ̀ wa àti fún ìjọba náà pẹ̀lú inú àwọn ọmọ Yorùbá dùn a sì ń gbé ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ ni ètò ìwòsàn ọ̀fẹ́ tí ó péye náà wà a fi ọ̀rọ̀ wípé àwọn òyìnbó ṣáàṣì wà lórí ilẹ̀ wa èyí jẹ́ àgàbà tí inú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bá fira òmìnira tí wọ́n sọ wípé wọ́n fún Nàìjíríà èyí ni fún ìjọba àpapọ̀ Nàìjíríà àṣé òfégè òmìnira ni nítorí wípé a wá rí i wípé ọwọ́ Fúlàní ni wọ́n gbé wa sí. Si ọ̀gbẹ́ni Smith tí ó jẹ́ òṣìṣẹ́ fún ilẹ̀ gẹ̀ẹ́sì ní nàìjíríà ní àkókò yìí pàápàá sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọdún púpọ̀ wípé àwọn emir apá òkè ọya ni àwọn gbé gbogbo nàìjíríà lé lọ́wọ́ nígbà tí ó di ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún 1960 ni alhaji ahmadu bello fúnra rẹ̀ sọ síta gbangba wípé ilẹ̀ nàìjíríà yìí o ńṣe ni àwọn máa sọ di ilẹ̀ bàbá àwọn Othman Dan Fodio bàbá àwọn ìran fúlàní àti wípé àwọn máa tẹ orí gbogbo ẹni tí ó wà ní gúúsù èyí ni nísàlẹ̀ nàìjíríà bá ní eléyìí ni àwọn fúlàní ti ń ṣiṣẹ́ tọ̀ láti ìgbà náà wá kí a tó sùn kí a tó jí wọ́n ti sọ olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ sí ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí kò mọ ọwọ́ mọsẹ̀ rẹ̀ Awólọ́wọ̀ ni ó ti ṣe olórí ìjọba Yorùbá ní àkókò tí ilẹ̀ Yorùbá fi ń gòkè àgbà gẹ́gẹ́ bí àtisọ tẹ́lẹ̀ lára àwọn tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún Awólọ́wọ̀ ní àkókò ìgbéga ilẹ̀ Yorùbá náà ni wọ́n fi ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ náà bákan náà tọ̀ ìkan nínú àwọn tí ó jẹ́ bàbá ní ìdílé onítìrí tilẹ̀ pẹ̀lú àwọn onínúure wọ̀nyí tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Awólọ́wọ̀ àbẹ́ẹ̀ rí bí èyí fi hàn wípé kì í ṣe òní ni ìdílé onítìrí ti jẹ́ ìdílé tí a mọ̀ gẹ́gẹ́ bí olóore fún ilẹ̀ Yorùbá a ó máa tẹ̀síwájú nínú ìtàn kúkúrú orílẹ̀-èdè Yorùbá yìí ní àkókò tó ń bọ̀ ìròyìn tí ó péye ṣe pàtàkì fún orílẹ̀-èdè wa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ọmọ ìbílẹ̀ yorùbá kan ni ó sọ èyí nínú àtẹ̀jáde kan ó sọ wípé nígbà tí ìròyìn tí ó péye bá wà fún àwọn ará ìlú nígbà náà ni olúkúlùkù yóò mọ ẹ̀tọ́ rẹ̀ tí yóò sì mọ ìwọ̀n ara rẹ̀ pẹ̀lú tí kò ní sí wípé ẹnìkan ń rẹ́ ẹnìkan jẹ agbára ìròyìn jẹ́ ohun tí a lè fi tọ́ ọmọ yorùbá sí ọ̀nà tí ó dára oníkálukú yóò mọ kí ni ojúṣe òun àti kí ni èrè ìwà ìbàjẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ìfọkànsìn láti rí wípé gbogbo ọmọ Yorùbá rí wọ́n sì gbọ́ ìròyìn òtítọ́ tí ó sì kújú wọn ní gbogbo ìgbà àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti ṣe kìlọ̀kìlọ̀ fún ààrẹ Senegal eyini Bashiru Diomaye Faye wípé ọ̀rẹ́ àpàpàǹdodo tí ó ń bá Tinubu ṣe yìí kò lè pé o bẹ́ẹ̀ ni kò lè pé orílẹ̀-èdè Senegal wọ́n ní kí ó mọ̀ wípé tí ó bá gbé ìgbésẹ̀ kankan láti lòdì sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ìtorí wípé Tinubu ń bẹ̀ẹ́ nírúfẹ́ ọ̀wẹ̀ bẹ́ẹ̀ kí ó mọ̀ wípé kò lè já sí ire fún òun o àti wípé kí ó mọ̀ nísìnyí wípé orílẹ̀-èdè Yorùbá ti wà láti àtètèkọ́ṣe bẹ́ẹ̀ náà ni a sì ti gbé agbára ìṣèjọba rẹ̀ dìde ní àkókò yìí lẹ́yìn ìgbà tí a ti fi ọwọ́ amúnisìn bò ó mọ́lẹ̀ tẹ́lẹ̀ kò sì sí ohun tí ó lè ṣe ìdíwọ́ fún orílẹ̀-èdè Yorùbá mọ́ títí láé ẹ̀wẹ̀ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti sọ fún ààrẹ Nàìjíríà Tinubu wípé kí ó dẹ́kun àti máa ṣe kúbẹ́kúbẹ́ kiri o nítorí wípé a mọ iṣẹ́ ibi tí ó ń ṣe nípa gbígbìyànjú láti sọ wípé kí àwọn orílẹ̀-èdè má ṣe dá Yorùbá mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira ṣùgbọ́n èyí kò ṣeé ṣe rárá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá sọ fún Sultan ìlú Sokoto wípé Fúlàní ò kì í ṣe ọmọ ìbílẹ̀ ibi tí wọ́n ń pè ní Nàìjíríà bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nítorí èyí kí ó jáwọ́ nínú ète rẹ̀ tí ó ń pète wípé Yorùbá kò ní lọ nítorí wípé Yorùbá ti lọ kò sí nǹkan tí ẹnikẹ́ni lè ṣe sí èyí mọ́. ọkọ̀ elépo ni a gbọ́ wípé ó gbiná láàrin ọ̀nà tí ó lọ láti Èkó sí Ìbàdàn eléyìí jẹ́ ohun ìbaninínújẹ́ lọ́pọ̀lọpọ̀ ìbá ṣe wípé Nàìjíríà ti ṣe ọmọlúàbí ni kí wọ́n ti kó ara wọn kúrò lórí ilẹ̀ Yorùbá nígbà tí a ti gbé ìjọba Yorùbá wọlé ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún yìí ìjọba wa ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ìbá ti lè ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nípa àwọn ojú ọ̀nà wa àti nípa ètò ìrìnnà ọkọ̀ láti rí wípé irúfẹ́ ohun ìjàmbá báyìí di ohun ìgbàgbé ní orílẹ̀-èdè wa nítorí eléyìí ìjọba Nàìjíríà ẹ kúrò lórí ilẹ̀ Yorùbá o kí ọ̀ràn tí ẹ̀ ń dá lòdì sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá má ṣe tún pọ̀ sí i. ọmọ Yorùbá ẹ gbé ara yín dìde kí ẹ sì tún ìgbésí ara yín ṣe ẹ mú ẹ̀rù kúrò ẹ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó ṣe ìdènà ìgbéga fún yín òjúlówó ọmọ bíbí ilẹ̀ Yorùbá kan ni ó sọ èyí ó ní ẹ rántí wípé ìgboyà kò túmọ̀ sí wípé ohun tí ó lè fa ẹ̀rù kò sí ṣùgbọ́n ìgboyà ní ń borí ẹ̀rù. a kò rí jù báyìí lọ lónìí lẹ́ẹ̀kan sí èyí ni àwọn kókó inú ìròyìn tí a ti mú wá fún yín. àṣé ó ti pẹ́ tí ìdílé onítìrí ti ń ṣe ohun rere fún ìran yorùbá. amútoyín létí lónìí wípé alàgbà onítìrí ọ̀kan nínú àwọn tí ó bá olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ ṣiṣẹ́ láti mú ìgbéga wá bá ọmọ yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn jẹ́ ọ̀kan nínú àwọn bàbá láti ìdílé tí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti jáde wá Èdùmàrè jẹ́ kí a gbọ́ irúfẹ́ ìtàn rere báyìí nípa ìdílé gbogbo ọmọ yorùbá ọmọ ìbílẹ̀ yorùbá ti ṣe kìlọ̀kìlọ̀ fún ààrẹ Senegal Bashiru Diomaye Faye àti fún ààrẹ nàìjíríà tinubu bẹ́ẹ̀ náà ni fún sultan ìlú sokoto wípé ó tó gẹ́ o kí wọ́n fi mọ níbẹ̀ kí wọ́n yé tẹ̀síwájú mọ́ láti gbé ìgbésẹ̀ kankan tí ó lòdì sí ìjọba adelé orílẹ̀ yorùbá nítorí wípé orílẹ̀ ni wá orí ilẹ̀ bàbá wa ni a wà a sì ti ní ìjọba tiwa kò sí ohunkóhun tí wọ́n lè ṣe sí eléyìí a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.